ó máa ń dí ìmánì kù kò sí lára àwọn nǹkan tí ó máa ń ba ìmánì jẹ́ ilé ní afáàrí ìjọ ká gbọ́yìn bí ọdún bá sọ lọ́wọ́ ìwá sí àwọn ilé ní àkọ́kọ́ tí wọ́n ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn afáàsún náà wọ́n ti wọ́n gbá sàlàyé ìdíjà ilé ipò tí dídí àwà nìyẹn ibi tí a wá dé òun náà ni àwọn àpẹẹrẹ bídíà tó pọ́nkálé tó gbajúmọ̀ láwùjọ wa òun là ń ṣe àlàyé ẹ̀ nínú èyí tí a mú àpẹẹrẹ wá léwu nínú àwọn bídíà òun ni àlùbídíà tó àtàlẹ́fẹ́ bídíà ẹlẹ́ẹ̀kẹta lápẹẹrẹ wọn ni àdìkárù albidaiya aw àdìkárù alimubtada àdìkárù alimubtada àwọn zikiri tó yẹ pé àdáadáalẹ̀ ni àwọn aládá wọn ni pé àwọn zikiri táàrí pé ànẹ́bì ṣe tó tó kùn bídíà náà káwa mú bíkiri wa tó lè yìí òun ni àfáfẹ́ ṣàlàyé fún wa àfáwa ní al-adkar àwọn dìkìr jamu dìkìr òun ni al-adkar àwọn ni dìkìr singular tó máa pọ̀ al yẹn ni àwọn àtikáàrù tẹ́rí tá a máa ń ṣe òun ni tá a máa ń pè ní àtikáàrù wọ́n ní fi asliha faisman nípìnlẹ̀ rẹ̀ méjì náà pín sí tí a fẹ́ sọ̀rọ̀ nípa àwọn adíkiri o àpàní nípìnlẹ̀ ká fojú pinlẹ̀ wo wọn kó sọ́nà méjì. al-qismul awwal ìpín alákọ̀ọ́kọ́ òun náà ni al-adkaru al-mashru'a ìpín alákọ̀ọ́kọ́ nù òun ni àwọn adíkìr tó já sí pé ó bá òfin mu tí ṣẹ̀rí àti ní ẹ̀tọ́ fún wa àwọn adíkìr tó pé ṣẹ̀rí àlọ́ mú wá fún wa àwọn kan mọ̀ ìrìnlẹ̀ kejì a ti gbàgbọ́ yẹn bí ìran alákọ̀ọ́kọ́ yìí a jẹ́ pé ìpín ẹlẹ́ẹ̀kejì ni àwọn díkìrì tí ẹ ti pé sẹ̀ríà ni ó mú wá àwa la lọ hún ẹ̀dá kan ló lọ hún wọ́n ní jẹ́ àti filikuhan wà súnna adkaru kọ̀wùlíyà kẹfìrọ wọ́n ó àwọn díkìrì tá a máa fi ẹnu wí. Fẹ̀tírọ̀ wọ́n pọ̀ ẹ̀rí wọ́n pọ̀ nukun hàn wọ́n pọ̀ náà nínú súnà. Kò jáde pé yóò ṣùgbọ́n ẹ̀rù lè ìsán ẹ̀yìn ẹ̀kú làhà. Àwọn díkìrì yìí wọ́n ṣe lófin fọ́mọ ènìyàn kó máa sẹ̀ríà ló ṣe lópin fẹ́ pé irú gbólóhùn báyìí ẹ máa wí. ìbẹ̀nu hadith náà ẹ̀ làwọn zikiri zikiri wọ́n ṣe pé irú zikiri báyìí ẹ máa wí. wọ́n ló pọ̀ bẹ́ẹ̀ jaburata nínú alukuhan ó sì pọ̀ náà nínú sunna. wà á yẹ ṣọ́gìlà bí ha. àwọn zikiri yẹ pé òun ni a ti gbé ní adùn dáadáa. وقد وردت أذكار كثيرة يستحاب قولها عند غالب الأعمال التي يفعلها الإنسان في اليوم والليلة àfáàní pé wọ́n gba ẹ̀gbà wá léyìí tó pọ̀ nínú àwọn díkìrì yẹn yìí tó já sí pé lọ́pọ̀lọpọ̀ ọgbà wọ́n fẹ́ ká máa wí wọn ní gbogbo ìgbà àárọ̀ ni ọ̀sán ni alẹ́ ni ń bẹnu àwọn díkìrì yìí jẹ́ pé wọ́n sàn sílẹ̀ kọ̀ọ̀kan pé a fúi láti máa wí wọn lọ́sàn-án lálẹ́ kàmájáha fíhìmá àtikárù ókúrọ̀ yúṣùràwù kọ́wùlùkù fi kẹfìrì min al-awqat wal munasabat wal ibadat gẹ́gẹ́ bó jẹ́ pé àáfòrò náà wọn tó kiri mí náà tí wọ́n ṣe lẹ́kọ̀ọ́ fún wa ká máa wí wọn ní àwọn àsìkò tí irú gbólóhùn irú díkìrì yìí o àsìkò báyìí ẹ wí irú díkìrì yìí àsìkò báyìí o ẹ wí irú díkìrì báyìí ààyè báyìí irú gbólóhùn yìí ni ẹ wí ń náà àwọn díkìrì yìí tó sí pé àfikún náà lọ́gbọ́dọ̀ wí. òun náà lọ sí gbọ́dọ̀ wí nírú àwọn àsìkò nì nínú àwọn ààyè òní ọgbọ́n ọ̀fìn mi replace rẹ̀. fúrẹ́lò mi tí o gbàgbọ́ yí ẹ̀sìn wa òun kàn ní sùn ni. sùn ni ṣé gbogbo òkú tí àwọn dókítà wọn fún wa kí làwọn ń ṣe ìbáyìí sọ náà wọn ń wò kálukú wa láìsàn tí fọkàn gbá kí ń lọ ẹgbà fún mi lógún ọmọ ọkàn rí ọ̀nà ni wọ́n sì lọ fún ẹgbẹ́ ogun fún paracetamol ẹfún mi ní kíní ẹfún kòlórókìn ẹfún kíní ọwá dàjẹ́ àbí tó sì dì ló wà ní sí ògùn kálukú wọn ló ní ìṣẹ̀tẹ̀sẹ̀ ẹwọ mọ́tò tá ń lò gbogbo léyìí àwọn ẹlòmíì ẹ̀rí ọ̀ràn wọn lákàyè tó ti fẹ́ dàrú ni ẹ tó ṣe fún wa ẹlòmíì máa ń kó tìtò àárẹ̀ fún dọ́là wà láì kò ní gbọ́ kẹ́mọ́ kàdísì fún dọ́là kò ní gbọ́ àmì lákàyè rẹ̀ tó fẹ́ yí ẹ̀dí ọ̀run ra ẹsẹ̀ díẹ̀ ẹwọ mọ́tò bó ti rí o omi táwọn lọ sí mọ́tò ọ́ọ̀lì táwọn ọ̀rọ̀ sí mọ́tò epo bẹ́ẹ̀ táwọn ọ̀rọ̀ sí mọ́tò àti mọ́tìnì náà ni o àti pẹtró ibo náà lọ ebi jì náà lọ àbí iṣẹ́ tó pàdé ẹjọ́ kan ẹ̀rọ ẹ̀rọ mi sí ẹ̀kọ́ ibi kan náà lọ ibi jì náà bàbá àrọ́kọ ibi tí ẹ̀rọ mi sí ẹ̀rọ mi sí ẹ̀bá àrọ́kọ bẹ́ẹ̀ ibi jì náà gé lọ ni ibi mọ́tò yìí kan náà ni mo fẹ́ àmọ̀ nígbà yìí o ègbón orí fọ́ àlọ́tọ̀ ọ̀fẹ́ wọ tọ́lẹ̀tì nísìnyí wọ́n ní ya hayyu ya qayyum bí rahmatika astagif ó kọ́ táwọn dákọ̀ tí n tán á ní ọwúlá yóò ní yóò ti zẹ́ ó dàbí pé ibi tá ní ọlọ́gun nírúurun ọwọ́ lọ wá oògùn ọ̀pẹ́ ẹ̀yìn ọwọ́ nínú wọn ó tún súnmọ́ra wọn pẹ̀lú wọn ẹgbẹ́ ìdógún <laughs> èyí kan wíjẹ́ mi lé àwọn màá sì mọ́ tóró àwọn ó dà gbé rí fún àtògùn náà rúdá ó dà ògùn náà ògùn náà rùn àtògùn jọra wọn gbẹ̀rẹ̀ náà tó ní ẹgbẹ́ ìdọ́pọ̀lọ̀ bẹ̀rù nù. náà ó ní àwọn kọ̀ọ̀kan jẹ́ pé àwọn àwòkọ́ọ̀tì ni wọ́n fún omi àwọn na sábàd àwọn àkàrù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sẹ́rí èyí tá à ń sọ yìí bọ́lọ̀ ò bá ti fi àgbọ́ iye sí náà máa fi hàn yàn díẹ̀ díẹ̀ bí àpẹẹrẹ bá ń pa lọ ni ó ṣẹlẹ̀ sára náà rí bí àpẹẹrẹ bá ń pa lọ ni amẹ́ntọ́nà bá ń fi fi atẹ́gùn àgbọ́ iye sí náà bá ti ń fẹ́ sí la ní tá ń sọ ọ́ sìkè nìyí tó máa yé àmọ́ bí o bá tiẹ̀ dótò sí ẹ kí náà wí ní sí alẹ́ ti wí kan èṣù lẹ́kọ̀ọ́ ni. kọ́dà ẹlòmíì ni pé ẹlòmíì ni pé èyí tẹ́ náà wùn ẹmọ́ ẹlòmíì fẹ́ dààmú ara rẹ̀ tó ti di ọ̀rọ̀ ẹ̀sìn èyí fẹ́ dààmú látàyè rẹ̀ rárá tọ̀ èyí fẹ́ di sọ́fà rẹ̀ àmọ́ ayé àti làágùn àmì ẹ̀jẹ̀ pé àìdúore àìdúona àìdú iná ìjọba ló sọ ẹ̀dẹ̀mí kò mọ kò kò ní wàláì àgbàlagbà ara rẹ̀ ó kọ́ ní lójú abákan ti dàgbà pé kókò kadà mọ́ bá ti ẹ̀ mọ́kò tẹ́lẹ̀ náà níjọ́ tí a bá ń gbé mi mo sì sáré lóye gbé yọ́rọ́ pé àbá ìtọ́ ọlọ́run kéèké ń gún wa padà àbá yìí ó yà gbàlagbà tí mo kadà ó ti dàgbà gan mo gún mi náà kábà wọn ọlọ́run mọ́sá fún mi láti àlàáfíà pẹ̀lú àbá yìí kò jọ pàǹfẹ̀lẹ́ wa ọ̀rọ̀ ayé nù ṣẹgẹ́tì àwọn àti dọ̀lẹ̀ kíámà ẹlẹ́kùn àfa sáléwí yorùbá sáléwí yorùbá kùkú sílẹ̀ tọ́lọ̀ wọn ò gbọ́ àìfẹ́ dààmú ara rẹ̀ àmọ́tayé ó lé kíni yóò lé kẹ̀kẹ́ náà pẹ̀lọ́fẹ́ gùn èyí mọ̀ sí náà lórí ó yàtọ̀ díẹ̀ yàtọ̀ díẹ̀ ló wà mẹ́ra bó ti lé tó kẹ̀kẹ́ náà pé ó sọ̀rọ̀ kò bá wà láì ó sọ̀rọ̀ kò bá yẹ sí ni ó ẹlòmíì sì lọ fi àgbàlagbàla ló sì lọ fi kọ́ tó jẹ́ fi máa gùn táyé nù amọ́tò àti dẹ̀sìn ẹ̀rọ mi kà kún. tó fi táwọn ọmọdé pé ń bí àwọn àtúbárò mi wà ṣe pé wọ́n ti sí àwọn àsìkò àti báyìí yẹn wíyì. ibi ìbá ìjọsìn báyìí ṣe wà mí hábìl adkar ma huwa tawhidu lillah wa minha ma huwa tansiru lahu wa minha ma من أنواع الأذكار الكثيرة المتنوعة wọ́n ní bẹ́ẹ̀nu àwọn àdùáwì àwọn àdùkáwì tá a sọ yìí tó yẹ pé omi ń bẹ ní ìtumọ̀ rẹ̀ ní ti ń sọ gan pé tàwọ́hídù ni lọ́mọ àwọn òfin ní àdúrà tó ní àti yìí gan-an ẹ̀dá kò kò sí ìṣòro ìṣòro tí mo ní níbi àdúrà yìí kò bára wọn mu ẹlòmí mọ̀ rò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn fẹ́ kọ́ ọrọ̀ ni ẹ̀mí rẹ ni ò gbádùn tàwíìdì ni ò dúdọ́ lára rẹ àwọn àgbàrù mi ń bẹ tọ́wọ́ bá ń ṣe yóò jẹ́ kí tàwíìdì dúdọ́ lára rẹ yóò jẹ́ gbàgbọ́ yìí tàwíìdì yóò jẹ́ gbàgbọ́ yìí tàwíìdì Allahu Akbar lápèjúwe ní ṣe ẹ̀ tó jẹun tán tẹ́ wá sọ fún ẹni tí o ti gbọ́ sún náà abátẹ́kùn sínú òfẹ́ sí la kẹwàá ní ọwọ́ ajẹ́ tó rẹ́ alhamdulillah níta níjẹ́kẹ́ ah, wíkọ̀n níjẹ́kẹ́ wíkọ̀n èyí wò ní kò síṣẹ́ kò wúlò ilé ẹ̀ tó wá wí ẹni alhamdulillah lẹ́bi àfàámánì hàdà warazaqanihi min ghayri hawli minni wala quwwa gbogbo ìtọ́ tó yọ yìí ní tó gbàdúrà wí tán kọ́lọ̀ tó wọn kó mo dúpẹ́ fún kí tó jẹun bí ìbá wulẹ̀ lọ gan ọlọ́run tó ń mo dúpẹ́. bí ìbá wulẹ̀ lọ gan àbí kò tó mo dúpẹ́ yìí lẹ́mi dúpẹ́ fún lákùnkí ní ẹja rẹ. bẹ́ẹ̀ sì ni irú àwọn àwọn dùn áwò yìí ó fẹ́ tún gbàgbọ́ wa sí i. lóòótọ́ ọlọ́run gan kan dúpẹ́ bọ́ ti ń jẹun gan lọ ti ń dúpẹ́ fọlọ́wà pé àà ní ti wọn àmì ẹ̀mẹ́ pé àà àbí àpàtẹ̀ mi lọ àwọn méjì ń wá ibi wọn wá wọlé ìtumọ̀ orí o kí lélẹ́yìn o jama ọpẹ́ náà ni àwọn méjì nírú oúnjẹ tó tó dáa jù bẹ́ẹ̀ lọ wọ́n ti dé tiwọn alájí ìyàn bẹ ìyàn pẹ̀lú ọbẹ̀ ẹ̀fọ́ tí ń kọ́ àsáró ìlè jẹ́ ni gbogbo wa wọn mú gàrí wọn mú wọn lọ tọ̀rọ̀tọ̀rọ̀ àwọn míì bọ́ ti ń jẹun tọwọ́ rántí pé nǹkan bẹ tí wọn ò jẹ tó máa gbóúnjẹ fún lẹ́nu kò ní lọ. bọ́ ti ń jẹun kí ló máa jásí bọ́ọ̀lù bọ́ ti ń jẹ tọwọ́ rántí bẹ́ẹ̀ kí ló máa jásí bọ́ọ̀lù ṣe. wọ́n sì ń dúpẹ́ náà ni. ó ní tọ́lọ̀ wọn fẹ́ tó kọ́ gbọ́ tó fẹ́ kó sàǹfààní fún ọ níbi tó fi ní kọ́ wí bá ti tọ́lọ gẹ́rẹ́ pé ó fẹ́ kí n kankan dúró láàrin ló fi jẹ́ kó da púpọ̀ ó kù díẹ̀ káàtó gan ká máa ṣe àdìkáàrò ká máa mọ̀ sí máa àdìkáàrò tá à ń ṣe ó kù púpọ̀ kò kù díẹ̀ ó kù púpọ̀ káàtó ìtumọ̀ ìmọ̀ mọ́ ìtumọ̀ àdìkáàrò lásán ó ní ti ṣe fẹ́mi tó ń bẹ́ẹ̀ nínú àwọn àdìkáàrò yìí tó yẹ pé yóò ju ọmọ ta lọ́lọ́ọ̀ni. ona ní alihamudulilayi lẹ́rí amani ha mo dúpẹ́ fọlọ́n tó fún mi lóúnjẹ yìí jẹ tó fún mi lóúnjẹ yìí jẹ. ẹlòmíì lè máa jẹun bí ṣe ń jẹun kò mọ̀ fọlọ́n ló fún wọn jẹ. wàrọ̀sà kan ní ìtọ́wọ̀ fọlọ́n ló fún wọn jẹ èyí ó di oúnjẹ sí eré ahọ́n báyìí àwọn sì nǹkan ti kọlu ahọ́n rẹ oúnjẹ tó wá dùn yìí tó dùn lóòótọ́ gbogbo yẹn bá tẹ́sí ẹ̀ ó dúró wáyé ayé kò ṣe dáadáa lẹ́nu ah, ọlọ́mọ làwọn púpọ̀ ọlọ́run sì ó sì lásán lásán kò jọ ọmọ fún oúnjẹ yìí gbádùn rẹ̀ mọ́. wa ìsì ń lọ ọ̀run mú mo dúpẹ́ tó ń fi ọlọ́run fún ọ ìyẹn máa ń gbé oúnjẹ sórí ẹ ó gbé oúnjẹ sẹ́nu ńgbà míì kò sì ní ṣe jẹ sani òkun jẹ tàwíìdì kan wárọ̀ sakọ ní ìhì oúnjẹ tó jẹ́ pé fúnra rẹ bọ́bá ìṣèjọba lọ sí ọ̀hún ti ṣe ọwọ́ ni ọ̀kadà ń mú oòrùn. wọ́n náà ń náà ni lọ fi rí oúnjẹ yìí tí èsè wàhálà kẹta tí èsè lọ fi rí. àwọn à ń sọ ní yìí oúnjẹ tí wọ́n ti wàhálà rí lójú ara rẹ̀ dẹ́kọ̀ mú lákòbá yìí wàhálà lọ́síkọ́ tó rúwọ́ náà àwọn ọlọ́run ọba ti á ti fi oúnjẹ yìí ó ṣe fún mi mi wa bí mo oúnjẹ yìí kèé ṣe ọgbọ́n mi rí. mo sì gbà rí oúnjẹ yìí kì í ṣe agbára ni mo fi rí ah, kẹ́kọ̀ọ́ yóò mọ̀ ọ́ lọ àmì ẹni tí wọ́n wí báyìí kàn wí àjùkárí lásán ni kò mọ̀ tó mọ̀ rẹ̀ kò mọ̀ pé tó ń wí àwọn kan tí wọ́n jẹ́ kíkan dún lẹ́mìí ni lẹ́fìn mẹ́rin lomi yóò máa jẹun báyìí bàtí òtí òdògbò léyìí yóò máa jẹun kò sì ní dúpẹ́ fọlọ́wọ́n bá bẹ́ẹ̀ bá wo tó kù síwájú ti ń jẹun báyìí àà ah, èyí ah, kò sì lọ sún jẹ fẹlẹ báyìí kò sì mọ̀ pọ̀ tẹ̀tẹ̀ fún wọn náà nígbà wọn pé nàìjíríà yìí le ó fẹ́ jẹ ráìsì ó kọyìn sínú ráìsì ráìsì kan náà ní bá ẹran mẹ́mbẹ́ ráìsì kan náà ní o wọ́n máa fi àwọn ẹja ẹja àwọn ẹja gbígbẹ tó máa ń seun òun nìkan ní ráìsì ọ̀ka tó jẹ kò sẹ́yìn ọ̀gbẹ́ eléyìí sẹ́yìn ọ̀dẹ́fà ó lẹ́nìkan fi sẹ́yìn ọ̀dẹ́fà bó ṣe rí mi ní ọ̀dọ̀ afọ́fà wa ní ó fún ọ lọ́wọ́ mo ti wà báyìí fún àyìn jẹun láti dé jẹun láti dé ṣé wo bó ṣe yílẹ̀ ọ̀rọ̀ ìdínà ni o lẹ́yìn owó tó arákùnrin ọmọ mọ́tò ni àtúntò àwọn ọmọ mi ò fi jẹun lé èsì lójú kalẹ̀ wọn á yọ àwọn kò wa tó kalẹ̀ báyìí àkókò kalẹ̀ ó sì báyìí mo ti kalẹ̀ kan títí bẹ́ẹ̀ mo jẹun mo láìsí máa ń pe àwọn èèyàn níbi pé lákòótọ́ náà mo ti há báyìí o mọ́tò rẹ̀ mọ́tò mọ́tò rẹ̀ yọ mọ́tò fẹ́ǹsà ni mọ́tò rẹ̀ yọ kò wá kò sí sí wọn wọn ń pe àwọn èèyàn lákòótọ́ mo ti há báyìí o ẹ̀rọ gbẹmí lọ lé ó lóun ò lé wọ ibi ìṣẹ̀rẹ̀ kẹ́rẹ̀ ni o títí sọ́wọ́ náà yóò tún fi lé ó lòun lè wọ́n ta ẹsẹ̀ kéèsì oúnjẹ mẹ́rin lọ́tọ̀ títọ̀ òun tí ó máa ròó tiẹ̀ bí kò jẹ́ kú mi ó tún fi tí ilé tí ìbẹ̀lẹ́gbẹ̀ kan tó ní mú sí bá ọ̀rọ̀ tí mo sọ bí aago mọ́kànlá oúnjẹ tí ń jẹ yìí èyí tí wọ́n ó jẹ́ tán láó kọ́lá kò fi lọ́tọ̀ ó. wàláì a sì kí oúnjẹ lóòótọ́ wọ́n lọ sí wọ́n lọ sí náà fi rí àmọ́ kọkàn lórí pé wọ́n lọ zakọ̀ ní ìhìnrìn tó ìhà olùmí ni wọ́n là kó wa síbẹ̀ kí náà ń ṣiṣẹ́ bí wọ́n náà ṣe ṣiṣẹ́. òun ló sá ọ́fíìsì ló sá wà kí ló dé àwọn òtí ẹ̀rí nǹkan nǹkan ti bọ́nu báyìí. so eléyìí ní olùkíta òdìbò àlá àságbára mi kọ́ àwọn míì irú irú ẹ̀kọ́ tí wọ́n ní àwọn míì ò ní èyí tí wọ́n pè èyí táwọn pè lára wájú rẹ̀ yìí kò tó nǹkan kan náà wọn lára tẹ́lẹ̀ mo ní lóyìí mo ní ló jẹ́ ṣe pé àìmọ̀túnmọ̀ àti káwì kó sì máa wí ṣe kókò lè sàǹfààní fún kò sígbà tí ó jẹun tán yóò ṣe àti káwì àmọ́ àti káwì yóò wúlò fún nítorí pé kò sí kíni yìí kò mọ ìtumọ̀ rẹ̀ àti káwì yìí kèé ṣe mo já aládùúgbò mo jẹun ó sì rí nìkan kọ́ afẹ́kọ́ ronú ibi tó jẹ ìdí wá ni ọlẹ́ ní owó tó ń jẹ́ ó sì pọ̀ rẹpẹtẹ ọlọ́run sì níjọ́ orí jẹ wọ́n máa fi sí ọlẹ́nu wọ́n máa fi sí ọlẹ́nu báyìí wà láìpẹ́ lọ ni ẹ̀tẹ̀ lọ́jú gba ẹ̀kọ́ sí méjì yìí. ẹ má fi mílíkì sí gbọ́tọ̀ wọn náà wò lé mu òun ò lé mu kọ́lá mílíkì o. wọ́n á fi ẹ̀kọ́ sí ẹ má fi mílíkì sí ẹ má fi mílíkì sí ẹ má fi a ah, ẹ̀yin náà sọ́njọ́ ní pé ẹ lé mu kọ́lá ìmú mílíkì. wọ́n tún wá wọ́n tún wá mílíkì sí náà wọ́n máa yá ìfọ̀yìí tó pọ̀ kalẹ̀ ẹjọ́ ẹ̀kọ́ wọn ibi tá a ti lọ jẹ̀mọ́ ìbẹ́ náà wọn ká òjẹ́ ìta ń ṣe yìí èyí tó yẹ pé yóò jẹ́ àmọ́ ọlọ́run ìbẹ́ náà wọn ká òjẹ́ bẹ́ẹ̀. òbí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó yẹ pé sànẹ́hù kò sí pé àdúrà pé ṣe nǹkan báyìí fún mi sí mẹ́ ọkàn yin ọlọ́run ni àti èyí máa yin ọlọ́run wúlò látara yin ọlọ́run àwọn kan tó ọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ yóò sì máa ṣe fún ọ fọkànmọ́ yìí fọkànmọ́ yìí láwọn ẹ̀yìn tó ṣe dédé díẹ̀ ní o kìí sàn ẹ̀yìn burúkú o ló jẹ́ pé àwọn àdáwò ti mú ẹ̀yìn ọlọ́run ọba wáyìí ṣẹ̀ríà náà ni mo kàn pé àwọn àdáwò máa ṣe tẹ́ bá ti yẹn pé ẹ̀yìn ni àwọn àdáwò mi mẹ́ta náà mi lọ mú wa tẹ́ pé ẹ̀yìn ni ẹ̀yìn kí ń já fọ́lọ́run ọba o kí ni wọ́n já sí èébú ọbẹ̀ ilé tí a jèrè ọba lágbádá náà láìláì ọba arúgbó ọjọ́ mọ́lọ́kẹ́ mọ́lọ́kọ́ lárúgbó ẹwọ́n tó wọ́n tó wọ́n ṣe nǹkan gidi àwọn eléyìí náà kì ní ṣe sànáwù ní sọfọ́lọ́ ọba but àwọn sànáwù tí ó fàyà fún lálẹ́ kìámà ni kò wá sí ẹni tó lè yan ọlọ́run ọba gẹ́gẹ́ bí ní ṣe yìí tó lè tọ́ ọlọ́run ọba so àwọn sànáwù pọ̀ bí àwọn àṣìkáwù tá a máa ń ṣe omi wẹ́n pé yóò máa jẹ́ ẹ̀yìn fọ́lọ́wọ́n bá ní. tí ì máa ń yíyàn kọ́kọ́ máa kí àwọn ọba láyé àbáwọn olówó máa yìn wọ́n kọ́dẹ̀ yìí kéde tiwọn náà sẹ́pẹ́ tí ó tẹ̀yìn kíní àǹfààní. ẹ mọ̀ ráwọn àwọn ará oko omi yóò sì máa sọ fún olówó pé ó ti kì í bèbí ẹkọ kì í ó ti sì kì í ẹni tí wọn ẹni tí wọn balógun lé wọn wọn jẹ wọn sì ń kì í mọba. kíní kan lọrin Muhammadu lọrin Sàràkí wọn kí bàbá odò láyé ó kì í Sàràkí yọ kan bóde yóò ṣe kìyàn báyìí tí ò ní sọ pé ń gba kọ́kọ́rọ́ mọ́tò yìí wàláì ó ní kíní kan èkó bí ṣe kí lọ́nà bá kíní kan èkó Muhammadu lọrin kíní kan bó ṣe kínú ẹran jìrẹ̀ bóde yóò ṣe kìyàn báyìí tí ò ní pé yá aláwọn arọkọ mi olórí ó kì owó tó mú lójú agbo ó ti nà tán yíwá ni a ah, mo ná ní iṣu ọ̀fà mẹ́rin ọ̀fà mẹ́rin ẹ̀ mọ́ sọ̀fà mẹ́rin àwọn tó tó su kìí sí àwọn tó lọ́dọ̀ lọ́lọ́lọ́lọ́ tẹ́mọ̀ ara lọ́jà tọrọ wọn àwọn tó tó iṣu ẹwà kàmbánì yóò wá jẹ́ wàhán tẹ́ǹtì rẹ̀ ẹ́ fọ́ ètìbò one twenty ní ìfọ ìdìbò ọfà kan one twenty ní ọfà kan lèmi sọ mẹ́rin mẹ́rin lẹ́yìn ti chance dapò ok ẹni jàre fọ ẹni ọfọ ìdìbò ajẹ láwọn sì mọ̀kọ́ ọkọ gbèsè ní bẹ́ẹ̀sì ni òun náà mẹ pé obìnrin wa wálẹ̀ kí ló fà á ẹ̀yìn tí wọ́n ti fún ni ẹ wá wọn bá fẹ́ pé nǹkan bẹ lọ́wọ́ rẹ̀ yóò fún ọkùnrin tí wọ́n ní ìdírẹ́sì ló jẹ́ pé ń bẹ́ẹ̀ náà àtàrù ni kànáàwù lásán ni ọyìn ọlọ́wọ́ bá ní ló ti fún ọ nìkan ẹ̀yìn tán yìí lọ́dún dùn mọ́ pé kíní yìí mo ní báyìí ní ìsìn fún tẹ́tẹ́lẹ̀ àmọ́ kò rí bẹ́ẹ̀ mọ́ ó yá báyìí kó mọ̀ rí fún ọ látara kànáàwù tó ṣe fún ń bẹ́ẹ̀ náà àtàrù yìí ló jẹ́ pé àtàrù rẹ̀ ká máa ṣe wàláì àtàrù kà lẹ́mọ̀ wọn ni gbogbo ànẹ́bí òní dá àtàrù kan ṣe àti tọ́nà bá ti lẹ́nu pé eléyìí ọmọ ṣe ó ló dáa ẹ lè mara ọ tálá ọ wàláì wọ́n tara bá ń hún wọ́n ní kéèyàn mọ́bọ́ ọ̀hún yóò bá ní àwọn ọ̀rọ̀ wọ́wọ́ ní ká mọ́bọ́ ọ̀họ́ wọn ní lọ́tọ́ sọ mọ́kè díẹ̀ lẹ́yìn sọ àní súnmọ́ yìí oh, oh. ọmọ yóò láka ìdè àti yín lọ́wọ́ <laughs> kẹ́ ni àmọ́ ká ní wọ́n lọ́wọ́ tó ibẹ̀ òní ah, ọgbà ọ̀sùnmọ̀ jàtọ̀ ọ̀hà ọ̀sùnmọ̀ jàtọ̀ tọ́ sọ́nà ọba ló mọ àwọn ẹ̀yìn tó tọ́ sí tó sì yẹ àtàlẹ́ Muhammad kò sí bá tilẹ̀ mọ ọlọ́run yìí tó ẹ fáwọn nǹkan yín ọlọ́run yìí ànábì ti dé egungun wọn lónìí ànábì náà wọ́n yìí o wọ́n yìí fá ó sì fà bákò fún wọn wọ́n lànàbí aláyé lọ́rùn ẹ wà wọ́n sàbákò fún wọn wọ́n sì gbé ẹ̀tọ́ ọlọ́run wọ́n sì dábò ẹ Muhammad níbẹ̀ náà àtikárù yìí tó jẹ́ pé dùn áhù ni wọ́n. àdúrà ni so kìí gbogbo gbogbo ni máa ń jẹ́ àdúrà ẹlẹ́sìn ẹlẹ́lómi fún ládùúrà nẹ́bí ẹni yóò bá nǹkan ti tẹ̀lé ìyẹn sọ báwọn ọ̀hún pé ànábì ló mọ̀ gọ̀ọ̀nù tí ara àwọn sàhábà wọ́n gbà fún yàn kan ọmọ àná Muhammad ta'ala ló kó lọ jọ látara sẹ́ni à ń lọ tá à ń sè yìí ó ní kọ́ lọ bá ní pé gbogbo ó ti jẹ́pá gbogbo ló lé yìí gbogbo ló lé yìí bá ń sọ fún ọkọ mi kó gba ọmọ ọ̀dọ̀ fún mi tí mo ràn mí lọ́wọ́ alẹ́ nìyẹn lọ kọ́kọ́ rẹ wá wọn àkọ́kọ́ dé báyìí báyìí báyìí ìyàwó rẹ yóò ní bẹ́ẹ̀ ni ànábì wa sọ fún èmi gbé tí mo lè fẹ́ méjì nìkan tó pé tí máa fún yín tẹ́ bá ń ṣe wọn tí máa fún yín nìkan yẹn ó lóore ju fún yín ó dóore ju ọmọdọ lọ. ṣẹ́gun máa kọ́ sọ wàyí máa fi ẹ́ abala yìí rẹ̀ ra pọ́símọ́sí fún wa ni. kí ló ń fún wa. ṣe gbogbo tó fẹ́ bá àwọn nǹkan ìṣòro tá a ní òun làwọn ọmọ ronú sí. Hmm, gbàtà náà yóò júlẹ̀ fún wọn bóyá bá àrọ̀ yìí lẹ̀ fún àwọn tí yé mọ́ ni wọ́n tó kankan yìí àkàrà rọ́bì jẹ́ ni ẹ̀ kà gbẹ́jẹ́ mo ti gbọ́. àwọn àfáà sílẹ̀ yóò dákan bá wà lẹ́ mo ní oorun sùn mo ní kún lé mi ọdún bá ka kùrù sí ẹ̀ ní ká ẹ̀ sì ní ká tí ọlọ́jú tiẹ̀ àbí tí ọjọ́ mọ̀ ìka ayétì ó jẹ ológun lé mi ọwá ní ẹyọ kẹ́ ní kí n máa kà ìwọ́n sọ mọ́ pé ìdí ka ayétì ọwá ní kí n máa ka ayétì mọ́ ẹyọ kẹ́ ní kí n máa kà mo ti gbọ́ ìsàjẹ́ mo ti gbọ́ ìjọba kún náà kẹ́ra yóò àwọn afọ́sọ̀rọ̀ wọn láka ìbá ọ̀tọ̀ mo ìpín kan mo ní eégún lé mi ẹnìkan fún mi ní eighty rẹ̀ nígbà yẹn kẹ́ pẹ́ kí n máa kà wá mílíọ̀n ẹ̀rọ yóò pé orí pé sẹ́wọ́ntì ní kátẹ́rẹ́ tí ó ràn bóyá mi lè rí mi ràn. ọ̀rọ̀ anẹ́bí níbi ìmọ̀ nìyẹn o ẹ ẹ gbẹ́kẹ́ anẹ́bí nìkan máa ṣe jọ náà ẹ máa ṣe subhanallah fatidiri alhamdulillah fatidiri allah akbar thirty four thirty four lòun tó àjọra wọn ni subhanallah mímọ̀ ọlọ́run ọba mímọ̀ ọlọ́run ọba níbi tá à ń lọ́ta táyé àtàwọn àdìrí lọ fúnra rẹ ni. alhamdulillah orúkọ ẹ fún ọ pèsè ẹ lọ́tọ́ aláṣẹ mọ́tò pẹ́lẹ́ lérí Allahu Akbar ọlọ́mọ tóbi ẹ fi kò ní ìbátan òsì lára àwọn méjì àgbàtàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkan tó ní sí wáyé àwọn náà ti gbà ń bẹ̀ wọ́n ti ń ṣe lóòótọ́ so àwọn àdìkárò yìí omi ìbẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé àdúrà ló ti mọ̀ já sí lóòótọ́ ní ìkàkà lọ́bẹ̀rẹ̀ fẹ́ yáhìí yá kọjú bíra mẹ́tìkà sẹ́gi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. omi ń bẹ́nu àwọn dùnáàbù yìí ìsàáza ni pé àdúrà yìí nínú àwọn àdúrà yìí yóò mọ jásí pé èèyàn fi ń wá ìsọ ìdáàbòbò kò níbi aburú àwọn èèyàn tàlìjànú ni ń bẹ́nu àwọn àdúrà yìí láwọn àdúrà tó jẹ́ pé anabi sallallahu alaihi wasallam olómuwa wàláì ẹ̀rọ sọ ọlọ́run jẹ́mọ́ ẹja dúnlẹ́mọ́ àdúrà ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ń gbòòrò tá fún yín ní àdúrà kankan káwé fáfà ló fún yín ẹ tí tẹ fún wa yìí àwọn àfáà fún mi ká béèrè lọ́wọ́ yín pé ṣé tànẹ́bì ni kọ́mọ̀ gbogbo gbogbo ẹ̀rẹ́ lọ́ba wàláì ọlọ́run ọ̀fẹ́ bọ́ ọlọ́run wọ́n ti di nǹkan ọmọ ẹ̀sìn wọ́n ti gbé fún ẹlòmíì rẹ ibi àgáwò kan gbé fún un olórí ẹ̀wọ̀n tẹ̀sẹ̀lẹ̀ ni wọ́n tún wá kàn fún àgbákò rẹ̀ àkíní yóò yàtọ̀ kọ́dà ẹ̀sán ní òsèlè eré tún ṣe mídìsì à ọmọ pọ̀ ti fàhálà lẹ ọtí fàhálà lẹ iṣẹ́ náà fà yíyẹ sùn kìí ṣe nǹkan lásán ó pàdé náà fà yìí èyí tí ọkọ̀ ń pè ní búdóza búdóza búdóza ó sì ń bọ̀ búdóza búdóza ló máa ń wọlé ni ìbẹ̀rù àwọn àtàrù mi ó kọ àdìjẹ́ fún ẹ̀lẹ́ ọlọ́pọ̀ ọwá pé ó ní ọpa etí tó bá ti wá fà ní etí etí ò ní àdìjẹ́ náà ti lọ́lọ́ tiẹ̀ ó wá lẹ́yìn etí yìí wá sí nǹkan báyìí ọ̀hún sí báyìí yóò kọ ní etí ni ṣẹ́gẹ́tì rẹ̀ nìyẹn ẹ̀sìn rẹ̀ nìyẹn wàláì lẹ́lòmíì ní wọ́n fi rẹ̀ lòmíì yóò ààrẹ lòmíì àjọ àwọn gbẹ̀fọ́ máa ṣe o wàláì bó ti ṣẹlẹ̀ yìí wàláì bó ti ṣẹlẹ̀ àwọn èèyàn ń sọ àdúrà wọn ni máa ṣe mo ní lọ́dọ̀ ọmọ mi lọ́wọ́ o mo dọ́ sí tù gbogbo ẹ̀jẹ̀ wọ́n wó jẹ̀ wọ́n wó tọ̀ wọ́n wó omi wọ́n wọ awọ awọ ẹran nǹkan kò òun tó kẹ̀kẹ́ sí òun. àdúrà lọ ń wá wọ́n gbà papọ̀ lé lọ́wọ́ tó tó ti fún ilé àdúrà ẹ̀dàkùn ọlọ́run ẹ wá dìkẹ́ ẹ̀dàkùn àfà àdúrà tẹ́mi ṣe yìí sáà lóbi ni máa ń ṣe tó bá dá sílẹ̀ fún bàtà lọ bí àdúrà ṣe tánì lé mi lọ́wọ́ sọmọlẹ àdúrà nẹbi ni kódà tún béèrè síwájú sí ẹ dákun níbo ní ti rí kò sí tó béèrè kò sí tó burú mẹ kẹmẹ lè bá balẹ̀ torí bí ibi táwùjọ wa dé lónìí yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn sàn pé aláàfà àgbákò náà ń gbé lọ ń gbé fún yàn àṣírin o tó ká máa nílẹ̀ náà àdúrà náà bí pé àfi ń wá ìdáàbòbò ni òun náà pọ̀ gan àwọn dùwà ọ̀tẹ́ ti ẹ̀fẹ́ wọ tọ́ilẹ̀ kọ́ra ń bẹ náà àwọn dùwà ọ̀tá ti tàá fẹ́ sùn ń bẹ náà àwọn dùwà tá à ń ti láàárọ̀ ń bẹ nu tìrọ̀lẹ́ kẹ́kẹ́ àfi ń wá ìdáàbòbò ìṣọ́ra ni ń bẹ bẹ náà. ìlà àgọ́ èrè dàlí so lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́ta bá ń lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ajá sí pé kò sí nǹkan lè máa wá ní bùkátà tí ò sí níbi àtàwọn ìtumọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nu kódà áá ah, ah, kódà ah, ẹni ń fọ́ mi dá àgádò ní fọ́ mi ọ̀rì yìí bẹ́ẹ̀ tó tí wọ́n bá rò pé tẹ́ fọ́ mi yóò kò wá lásán torí bí wọ́n bá ń fọ́ òye kan wá paracetamol àbíkọ́ sí kí nìyí àbíkọ́ lọ sùn ìgbà ní wọn máa ń bẹ wọ́n lè rò pé rírí fọ́ yóò sí nìyí kò wá lásán ó sì rọrùn bẹ́ẹ̀ lóòótọ́ gbogbo ẹ̀ náà ń bẹ ìmọ̀lọ́dọ̀ àná màfàmà sallallahu alaihi wasallam aláyẹ nìkan bóyá nìkan bẹ́yà yìí tó kọ́ pèmí láàárọ̀ kùtù níjọ́ kan ó ní àfẹ́rẹ́ sọ lọ eré fọ́ ìrọ̀rùn sun ìrọ̀rùn sun ìrọ̀rùn sun mo wá fi àfáà ìdírísì mo lọ fi àfáà ìdírísì mo lè ní fọ́ mi ọ̀dọ̀ àfáà ti máa ń ná tẹ́lẹ̀ nù gbàgbé wọn bẹ lọ́wọ́ ti máa ń nánu ẹlòmíì bí ìbá tó lọ́wọ́ rẹ̀ mọ́lẹ́mọ́lẹ́ tí àwọn afáà fún náà.

wàláì làbí pàtọ́nà ń gbé àdáwò bá àwọn àfa sàdúrà yìí àsàdúrà yìí àsàdúrà yìí àsàdúrà gbogbo ni amarawa rí o àmọ́ kò mọ̀ fún ẹ̀kọ́ ẹ̀kọ́ tó àwọn àgbà náà ìgbà tí nǹkan tó alágbá fún kí wàá rí di ní sinmi ó wá ṣe àdé ti ọ̀nà táwọn àdùsùn náà iná wò. láàgbà tí wọ́n wá dọ̀ wà náà eré wọn ń fọ bó ṣe pè àfáàdì ìsùn ni pàtó pè àfáàdì ìsùn èèyàn ń pè ọba náà ọ̀ ti ṣe tẹ́sì fún àwọn agbálẹ̀ eré ti fọ yá lérí fóònù náà ní sọ bàbá képe kò tó pé kí n ti tẹ́sì ẹ̀wò náà tó wà náà máa ti tẹ́sì fáká tán yẹn rẹ̀ pé eré ti fọ yìí náà àwọn ti ń ṣe tẹ́sì tiwọn náà nù kẹtí wo bóyá lè owó owó tí ó fi jẹun àárọ̀ àbúyàwó rẹ̀ ti dúró ti lọ́rùn àbáwọn ọmọ iléèwé ti dúró pé owó léèwé o á ọlọ́run ti mọ ọmọ ìwà lónìí ìwé báyìí dé ó ní à wọ́n ń sí ọ́ ni o eré fún èsì lásán wọ́n ń sí ọ́ ni o àá san odidi kùránì lọ́mú twenty thousand wákàtí àwọn ẹ̀ka bọ̀ ká ụwa wá lówó ló fi pè mí padà tó náà sọmọ́rọ̀ rẹ̀ ó ń sẹ́ńtà sọ ìlú òsì lówó mo wá ní kí n gbẹ̀yìn náà fáàlì ẹ̀rọ bá jọ pèmí àbí tó bá rówó níwá ẹ̀yìn àbí tó bá wẹ́ gbó yín ẹ̀yìn àwọn ajẹ́ o kò tó wá ní ti thank you ẹ̀yìn kókò ti thank you nínú ẹ̀yẹ sọ̀tàn thank you bóyá ìgbà yẹn mo ṣe àbọ̀ àmọ́ tí mo bá débi tẹ mo á pè fún àkẹ́rẹ́dìtì mo tó ń lọ́jọ́ mo fi pè é mo á pè kan mo ní sọ orí sọdí fún yìí ó fẹ́ nìkan bẹ́ẹ̀ láyà ní Muhammad anabi ò sọ pé rí fún yìí o wọ́n ṣàfihàn ni o a ṣàkóra rí peter anabi ni a ṣe ń ṣe fún ọ náà nìkan ṣe àwọn mẹ́rin rẹ̀ ó fọwọ́ mu nìkan wà náà máa wí máa wí ń ṣe wí ń wí ń wí máa tà fún tán. wà láìlà àzíìmù kọlọ̀mbúra ní ìrọ̀lẹ́ ọjọ́ gẹ́gẹ́ láta àti ó tún wá sí àyẹ̀ wá rí ni fún kéèsì ní. ẹ ẹ ti bá yálẹ̀ fún kéèsì ní ó wà fún kéèsì táwọn tó dáadáa wà lọ kò sọ̀rọ̀ ó wà lẹ́yìn ẹ̀wà fún ah wọ́n ọlọ́sìn lè lọ ó ti lọ ten thousand lò kí wọ́n ti àwọn pé ẹgbà kírẹ́dìtì múlùmọ́ àwọn yìí tẹ̀sìkòmí làwọn yìí o ẹgbẹ́ kò ti twenty thousand tí o sì lè lọ wọ́n dàgbà wọ́n dàgbà kó àgbà kó yé ni ẹ máa wọn àfihàn fídíò àbá wàláhì bẹ́ẹ̀ bá súnmọ́ rí àgbàpọ̀. wọ́n máa ń dákòsòrò fáwọn èèyàn ni wàláhì làwọn èrí ń pọ̀yàn ọ̀wá lẹ́sà kùránì kí wọ́n ti láwọn oníṣẹ́ amúnisẹ́ lọ́wọ́ ẹ máa ẹ̀sùn gbọ́ la nípa ní òtóbi wọ́n tọ́lọ́ lọ pé làǹzẹ́n àgbẹ̀lì kùrán alájábàmì wọ́n wá dá ẹ̀kọ́ bọ́ lọ àwọn tó máa ń gbọ́ wọn táwọn ló sì nímọ̀ táwọn ò nímọ̀ tí wọ́n sì máa àpàtàn nímọ̀ ọlọ́run tá a bá sọ àlùkùrán tá a bá sọ sí ní òkè bí òkè sóbì ni lọ́rọ̀ ìtàwù kọ́ sí ọ́ mọ́tò sọ́ọ́ bí ọ́. yóò ti tọ́ dànù látara bẹ̀rẹ̀ ọlọ́run ọba ordinary fífọ́ lásán tó ìṣòro ìṣòro fífọ́ owó ọlọ́ọ̀pá ìṣòro ọlọ́ọ̀pá sọ ni sábà sọkọ̀ á ní fún sòrò lọ́kàn fọ́ ni fọ́ iná náà ni wọ́n fún o jọra wọn yóò máa wá káàkiri máa wá mẹ́ sáàmì bí ó mọ̀ pé kùránì bẹ́ńjọ́ náà tí ó sọ fún pé áá ṣe eré fọ́ ni wọ́n wọ́n rí máa lọ àbọ̀sà kùránì lọ́wọ́ iye góòdù báyìí àbí màlúù báyìí báwọn bá tẹ̀ ló ń gbà náà wọ́n sàn gba màlúù wọ́n sì ń gbàrà fún mi. sóbi táwọn lọ ni pé ń bẹ́ náà wọn àdúrà ìlágọ́rì dáàrí gbogbo tí èèyàn máa ń ní bùkátà sínú tẹ̀mí ayé èèyàn láyé pátá àfikárù wà fún un ìtumọ̀ ìlágẹ̀rẹ̀ dálí kìnìyẹn àtikáàrù ti wà fún látọ̀dà nígbà Muhammad sallallahu alayhi wa sallam wàláì tí ẹ bá bá ọ̀rọ̀ níbi àtikáàrù báyìí àbáwọn orú àwọn báyìí inú yẹn máa ń dùn pé ẹ jẹ́ mùsùlùmí ọlọ́run ti bá ara yẹn ọ̀rọ̀ wa ọlọ́run ti kó alẹ́ àwọn èèyàn lọ́wọ́ kò fi wálẹ̀ lásán àwọn tó kàn fún wa lọ́ọ̀yà yìí àwọn alágbàkọ̀ ni lóòótọ́ kò sí bíyànjú ní bíyànjú ní bùkátà tó dà wọn àpá gbogbo táwọn sọ yìí sálólé mọ́ síbáwọn àpá náà ni àwọn àfáàná ti ọ̀dọ́ wọn yìí àbíkílẹ̀ ń pè àwọn tọ̀hún kílẹ̀ ń pè wọn ìbáfà náà làwọn náà àṣàwákò bílé yìí ni àwọn wà àṣàwákò fáwọn èèyàn so ibi tá a ti lọ ní pé sẹ́mà fún yín ládùú àkàn ẹ̀mí sọ pé sàmì Muhammad ṣe ń tánà bí náà lò fún kínní yìí rèé sọmọdé náà tó bá ti ní kẹsì pẹ̀lú àdúrà là ń sọ fún ọ tó bá ní ti torí pé ẹ̀yìn tá à sọ yìí ọmọdé àwọn lóhùn ṣé paracetamol tó <coughs> náà sọ látẹ̀ kan ni kẹ́ńsìkì <coughs> ṣé bẹ́ẹ̀ lásìkò ànábì ni ṣẹ́pẹ́ ti ń dọ̀rọ̀ rúnu tó bá ti ní kẹ́kẹ́ pẹ̀lú dùháù là ń sọ tó bá ti ní kẹ́kẹ́ pẹ̀lú díkìrì tó bá ti fún ọ ní díkìrì fún particular problem àbí ẹ̀kọ́ ni certain problem yìí ṣẹ́díkìrì yìí wá béèrè pé ṣé irú díkìrì yìí lànà bí recommend fún. ó dájú àpò ní erí ni ní paracetamol kọ́má pépé ṣé paracetamol ni wọ́n rẹkọmẹ́ndì fún eré ifọ ni gẹ́gẹ́ bí nìyẹn so èyí yẹ kó dìjà ọ̀dọ̀ àpá nígbà tó bá bèèrè ní ọwọ́ rẹ̀. so ilé àgbẹ̀ mini àníwá àdìkárì tẹ̀fíọ̀ àti bẹ́ẹ̀ lọ nínú àwọn oníranran àwọn tó pọ̀ wà ní ọkọ̀ lórí àwọn àbíká ó pọ̀ gan. alẹ́ ti yóò ṣúra àwọn ilẹ̀ mùsùlùmí tí kò àwọn àbíká wòye wọ́n ṣe lófin fún ẹni tó wá jẹ́ mùsùlùmí ayẹyẹ kúlà kúlà zikì mìnìhà àìlàsífàtì lẹ́tì wúri zàtìtì nùsùs. wọ́n ṣe lófin lẹ́kọ̀ọ́ mùsùlùmí báyìí kó ṣe lórí àwọn àbíká rò báyìí gẹ́gẹ́ bí wọ́n ti gbé wá lábẹ́ gẹ́gẹ́ wọ́n ti gbé wá yìí ọ̀rọ̀ kún bẹ́ẹ̀ o gẹ́gẹ́ wọ́n ti gbé wá bọ́n ṣe ní ọmọ wí má fi kùn ní mo fi ń káyàn la wọ́n ní wo ohun ọ̀hún àdìkárù fún pírọ́blẹ́mù kan kò lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀. torí pé ẹni tánàbí gan fún nílò àdìkárù tó fi nǹkan míì tó fi yí padà ẹnìkan bá nẹ́bí pé àlejò pé ẹnìkan ní àdìkárù pé tí ó bá sùn àwọn àdìkárù ni wọ́n sọ àlejò wa kà fún un. ànábì wa ni kó fún àdùkárùn lọ́wọ́ ẹgbẹ̀yìn rẹ̀ ànábì kan pé amantu fi kitabika alladhi anzalta bi nabiyyika alladhi arsalta ó wà ní ọgbẹ̀yìn àdùkárùn yẹn bẹ́ẹ̀ ànábì wa ni kí sọ́ba yẹn ká fún bàrà mo ti tó wọn adébẹ̀ wọn ni wọn ni bìkítàbíkà alladhi anzalta mo nígbàgbọ́ pẹ̀lú tírà rẹ tó sọ̀kalẹ̀ bánàbí ti kàyé òfurufà. ó wá ní wà bí rasulika alladhi arsalta mo sì nígbàgbọ́ pẹ̀lú òjíṣẹ́ tó rán sí wa òun lòún wí èyí tànàbí ń sí pé wà bí nàbí yíká ibi nàbí yìí tánàbí wí òun fi rọ̀súlì ó fi síbẹ̀ anábì ní ìkàkà lọ́ka mo ti ní ọkà ní ọkà nàbí yìí ni bẹ́ẹ̀ bá ti kọ̀rẹ́tì ẹni tó bá jẹ́ ẹni tó bá jẹ́ ń dídí àmì wọ́n máa púpù náà hù àbí kó máa púpù èdè lábáwá inú nàbí yù àti rọ̀súlù ìwọlọ́lọ́jù ìwọlọ́jù làákàyè ní tó fi mi rọ̀ rọ̀súlù ó kún ju nàbí yìí lọ. èèyàn lè jẹ́ nàbí yù kó má jẹ́ rọ̀ṣùl àmọ́ tó bá lè mú yàn jẹ́ rọ̀ṣùlù lọ́dọ̀ kí nìyí ó ti jẹ́ nàbí yù nà. òun á fi kún ẹlẹ́ẹ̀kejì òun tó lérò wàbí nàbí kàlẹ́rí àrísálítà rọ̀ṣùlù àrísálítà lẹ́ẹ̀kọ́ wí kó wí bá nì tó ti lẹ́ẹ̀kọ́ àlẹ́ kó má wí bẹ́ẹ̀ káwá tẹ́nì fún wa ní àyà láyà àwọn èèyàn ní ẹ̀yàfà ẹwà ohun àdúrà fún àwọn èèyàn sí kaba ilé wa ẹ̀wọ̀n máa bí ọ̀dà ẹ máa fa súnmọ́ sàbílà yà sára o súnmọ́ sàbílà yà sára o súnmọ́ sàbílà yà sára o oníkẹ́ máa fa ẹnìkan lọ́dọ̀ wa bíbẹ́ wa oníjọ́ kan aládùúgbò àwọn kan ni ó lọ́ọ́ díẹ̀ ìyàwó rẹ̀ wá ń rọ bí wọ́n ti wá wọ́n ti wá fẹ́ ṣiṣẹ́ abẹ fún ìyàwó rẹ̀ wọ́n fẹ́ ṣiṣẹ́ abẹ fún ìyàwó rẹ̀ kò sí kàṣí ayẹ fún bó ti wá wá wálé nù kò wá bá kó wá rìn nìkan kalẹ̀ sọ lọ́wọ́ ẹ máa sọ fún fáwọn ọ̀nà adé o ẹni ìyàwó mi kan ní ẹwọn lọ́ba yìí àdúrà tán láwọn okùn mi ilé wọn adé àjọ sọ àdúrà kan òun máa gbé wàhálà n bá sáré hàn fún ọ̀sẹ̀ bí láyà sára fún ọ̀sẹ̀ láyà sára fún ọ̀sẹ̀ fún àwọn afọ kó bá mú ìyàwó rẹ̀ sì dùn mọ́tò tọ́. ṣé pé irú àwọn kan báwọn ni àwọn ọmọ pé ní wọ́n ṣe ó sì jẹ́ ta ló sọ fún wa pé súnmọ́ tẹ̀bí láyà fẹ́ra wo wọ́n máa ń fábóyún mu ta ló sọ bẹ́ẹ̀ fún ìwọ kan sá sọ kalẹ̀ fún ànẹ́bí wọn sọ kalẹ̀ fún àwọn àtẹ̀tún àwọn tó ń gbẹ̀bí lónìí táwọn ẹni tó ń gbẹ̀bí gbà àwọn ọ̀rọ̀ tó ń gbẹ̀bí fáwọn gbà àwọn òrí ọwọ́ aṣọ ẹnìkan tí ànẹ́bí ń lò fún rí kódà níjọ́ tí yà wo kíní báyìí tó lóyún anábì ní kí kọ́kọ́ rẹ̀ fún kó ka súnmọ́ sàbílẹ̀ yà sẹ́ra ó ní kó ka fún méje ó tún wá fò kàdí fún ààrẹ méje ní ẹ̀ka. àwọn wọn wá kọ̀ọ̀kan ẹ̀ sójú lé àsùnmáwò àti àbíkábì mo lọ sí mọ́kàn wọn ká ń sọ́kàn fún ọ tí wọ́n bí ó kà mú ẹlẹ́mẹ́rẹ́ ẹ̀sìn láìláìlá one million fún ìṣòro yìí ọ̀lọ́mọ ọ̀rí láìláìlá one million fún ìṣòro ta ló sọ bẹ́ẹ̀ tó ní kí ọ̀rọ̀ sáàd ọ̀dà ń sọ yìí bẹ́yìn ò bá gbọ́ súnà débi kan tí ìwà kò lè yé yóò dàrú wọn ló ti ọ̀rọ̀ àwọn ẹja sún mi. wọ́n tún láìláìlá láò sábẹ́bí ní afro zikir ẹ̀wẹ̀ sanabi ló lóore jù ó lọ́lá jù láìlálára ni kò sí tẹ́ lọ́sí tẹ́ lọ́sí sanabi lóyún hàn sanabi bá wí bẹ́ẹ̀ pé kò sí tẹ́ lọ́sí tẹ́ lọ́sí ẹ̀ wọ́n ti yín lẹ́nu. so dídá ń lọ ni pé wọ́n ti wọ́n ti mú àwọn àtikárù kan wá pé bí mùsùlùmí gbọ́ ọmọ sínú léyìí iye tó gbọ́ sínú léyìí bọ́ọ̀sì gbọ́ sínú léyìí a gbọ́dọ̀ mú nǹkan kan wá àwọn àtikárù yìí kó lọ́nà ọ̀tọ̀ káàkó sí ti àníbìwá fún wa. وأن يكون له في الزمان أو المكان أو العبادة أو عند الفعل الذي ورد في النصوص ما يدل على مشروعيته فيه إن كان مقيدا بشيء من ذلك وإن كان مطلقا فيستحاب المسلم أن يكثر منه في كل وقت الله أكبر أما كوتا سوي omi wà tó yẹ pé wọ́n sọ pé àyè báyìí ni kò ti ṣe èyí tó bá ní kò ti láàyè báyìí o gbọ́dọ̀ fi omi replace yẹn mo ti fún alápẹ̀rẹ̀ kọjá wọ́n tàbá fẹ́ wọ tọ́ílẹ̀tì ìtawìrì ayélu ẹ̀hẹ́ bísímilá aláhùnmá ìní àwùdíríkà ní ẹlẹ́kùnmọ́sí wọ́n ni àwùdíríkà lẹ́yìn ṣe tọ́nu ọ̀sẹ̀ àwọlé ìbá wùsùn náà gbogbo ti bẹ pé kúlì àbúrò kìlẹ̀ ṣe ọba àdìjẹ náà ní sètáni ọwọ́ àwùjọ wa wọlé kò sí jẹbẹ nǹkan bá ní ọ wí gẹ́gẹ́ tó lọ́gbọ́dọ̀ wí. bó ti jẹ́ sí pé lọ́dọ̀ àwọn tán mọ̀ nípa ògùn ṣègùn ara ìyà ìsan ara nǹkan báyìí ní ìfẹ́lẹ́ yìí òun náà ni àmọ́ká àti wíkan jàre ẹ̀nà àti àríkan ajẹ́ tó bá nàbí tí wọ́n ń sọ tí ànábì ń dààmú ààrẹ mú fèrè ìyẹn wíwá sí kò yí kò yẹ ká nàbí wúdà ẹ pé wà lákan lọ́tọ̀ pé kílá ẹ wọ ẹ jẹun kílá mọ̀ sọ ànábì tá a fẹ́ yàwé kílá mọ̀ sọ ànábì. sọ́yìn ká lóko àtikáwọ́ àtikáwọ́ náà ni ẹ pè méjì ọ̀yá ìgbà bọ́ sí ọlọ́nu máa wí. <coughs> ọ bọ́ wá sì jáde nínú tọ́lẹ́tì náà nù ó tó nǹkan wì kẹ́nà wí kó fọ ọ̀nà astaghfirullah alazim kó wà bàbá astaghfirullah alazim kẹ́nà wí o astaghfirullah alazim ni ó wí ike ni gbogbo ọ̀nà ká ìbéèrè ló yàtọ̀ èdè tó fi wí gan-an lọ́ọ́ fi wí ètò fi rọ́ọ̀fì wí omi ń bẹ́tẹ́ pé zaman ayé ni àmín àsìkò lòun omi ń bẹ níbi ìjọsìn ni omi ń bẹ níbi àwọn iṣẹ́ kan ni tí wọ́n ń bẹ wọn àwọn àdúrà àwọn àtìkárò yìí omi wà pé wọ́n kọ̀yádà rẹ̀ pẹ̀lú òǹkà wọ́n dè nǹkan báyìí iye báyìí náà sí èyí tó bá ti dè pẹ̀lú òǹkà wọ́n náà dé pẹ̀lú òǹkà dèdí òǹkà tí wọ́n dè pẹ̀lú ẹ̀ omi ń bẹ wọ́n kọ̀yádà rẹ̀ pẹ̀lú àsìkò èyí tó bá kọ̀yàdà fún àsìkò báyìí ni àsìkò tó kọ̀yàdà rẹ̀ mọ́ omi wọn ti kọ̀yàdà rẹ̀ pẹ̀lú ràn rúgbọ báyìí ni kò wí bẹ́ẹ̀ náà ni omi wọn bẹ nínú àwọn àtúkàwùtà sọ yìí bó ti lápò wọn ò dé òun wọn ò sọ fún un pé ntọ́sí fún rè wọn ò sọ fún un pé àsìkò báyìí ni ọtí wọn ò sọ fún un pé yìí báyìí ni ọtí tí wọn mú tó lápò nìyẹn irú àwọn kaba yìí wọn ní kò máa ṣe ọkàn máa ṣe láì ṣe pé nǹkan kan ṣẹlẹ̀ sí ọ tó ní kò máa ṣẹlẹ̀ sí ọ tó wá ń lò fún èyí tó ṣẹlẹ̀ ni òun ó sì ní tó lò fún sọ́wọ́n àti káwọn mìíràn pé anytime lọ́lẹ́ máa wí anytime anytime táwọn máa wí náà ni ó kàn wí kọ́ títí kí náà ni ìwúlá àti lásìkò yìí ó máa wí o bíi pé subhanallah wa bihamdihi. سبحان الله العظيم تغنتي سلام عليك هو مطلق مو قيا داري بلو كي غباي ني سيو غباي لو بيسي اسكو باي نو سي فودي غباي نو بي يي باي نو وي سو باي سي نو اتكام واني وينبغي له ان لا يتجره به وقتا معينا ولا يرده بعمل معين وجودا أو وجودا أو عدما so بعد ti sàlàyé gbogbo tàṣà yìí náà ni wọ́n tún ذكر فضائل وأجور عظيمة كثيرة وكثيرة بحق من آتى ببعض الأحكام ونبقنا أتكون عليها وعيرنا على القرآن علينا السنة يقول ó sọ àwọn ọlá tí n bẹ fáwọn bíkìrì kọ̀ọ̀kan gẹ́gẹ́ tí ṣe ọlábàyí ni tẹ̀fẹ́ léyìí èyí tí wọ́n bẹ fún bá kọ́ ọlábàyí ni bẹ fún ànábì àbọ̀ náà ni ó sọ pé ọlábàyí ni bẹ fún àmọ́ wọn lọ pé bíkìrì báyìí ọlábàyí ni bẹ fún ọtí ń tayà rẹ àwọn ò lè mú ọlá tí bẹ fún bíkìrì tó bá ń ṣe bíkìrì yìí ta fún ọ yìí hmm. ikọ̀ tó lè rán ta ló sọ bẹ́ẹ̀ ikọ́ ọ̀tá ò lè kọ́ wọ́n bá pín ogún lọ́pẹ́gà gbà wọ́n lè kọ́ irú àwọn nǹkan báyẹn ànábì ló gbọ́dọ̀ sọ. ẹ rí pé ní sìn ànábì wọn sí la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku lahul hamdu wa huwa ala kulli shay'in qadir tí ẹ bá sọ ọgọ́rùn rẹ̀ wọ́n pèsè ọgọ́rùn rẹ̀ fún yàn wọ́n fún yàn ní dáràjà ọgọ́rùn wọ́n wàá sọ yàn níbi aburú tí máa ń sọwọ́ mi ìyàn àtàlìjẹ̀ náà wá tó fi dìrọ̀lẹ́ halloween ìjọba irú àwọn kan bá ànábì lọ́gbọ̀n àwọn. tẹ́ ẹ bá ń ṣe díkìrì yìí ẹ di wòlíì ẹ ti láì láì lọ́láù seventy thousand ẹ di wòlíì ọlọ́run ṣẹ́kọ́ ti fún ní bọ́ọ̀dù so irú nǹkan báyìí tó bá sọ fún ọ ó gbọ́ ọ̀jẹ́ gbọ́lọ̀ ni ó sọ ọba nàbí tí ó bá ti ṣe síkì báyìí ó di wòlíì ó ti tẹ́rùn kò sẹ́ni tí ó kírun mọ́. ìtẹ́fẹ̀ fọ́nà ló ti wánu tó ṣe títí báyìí wọ́n ṣe di wòlíì ọlọ́run kọ́dà ẹlòmíì àwọn títí múlẹ̀ tó bá ṣe kò sí ọlọ́run kò ní fìyà náà ọ. ìbẹ́ náà àwọn títí ìjọba ẹni ọ̀sẹ̀ tó fi ṣe àwọn màláíkà tí wọ́n béèrè pẹ́sàn lọ́wọ́ ìdálẹ́ kìámà ọ́ ni àfẹ́ rínu fún òní rí ọ. wàhálà níjọ́ kan kan yàn yín ọmọ ó sọ kan yà yìí lọ́tọ́ wá sí òkú kan ó ní ẹ máa ka zatul mulk ẹ máa ka fáwọn òkú yìí ó ní gbogbo òkú tó bá kú tó bá ka zatul mulk fún un àwọn mọ̀láyàtà kan béèrè ìbí lọ́wọ́ rẹ̀ alikiyama wọ́n wà tì mí nínú sàárè ó ní wọn lérí ṣé kí mi lànà ni wọ́n ní iṣẹ́ ọmọ ẹni mọ́ wọn kò sí jẹ́ kí lọ́n sá sí. ẹwọ́n kọba yìí irú kọba yìí tàbí ẹ̀kọ́ sọ ọlọ́run nàbí so àwọn oníkà àmọ̀tíká ní knowledge ẹ̀sìn yìí dé level kan àwọn ọ̀kan bẹ pé káwọn pé káwọn àgbẹ̀tẹ̀ pé ọ̀rọ̀ yìí o ọlọ́run bọ̀rọ̀ sọ ẹ wá bèèrè ọba ẹlẹ́kùn tó bọ́lá ti rí àdìsí o kò sọ náà

sọ́ọ́bà kan kíní kan ta ní wọ́n ń jẹ ìrora gan anábì ní àà tó bá já sí pé ó ti a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaqa ó sì mẹ́ta rẹ̀ lọ́wọ́ rọ̀ lẹ́ni kíní yóò nínira kò nínira tó báyìí ẹgbẹ́ àwọn tó irú yìí irú nǹkan báyìí yẹn anábì yóò máa sọ fún wa pẹ̀sẹ̀ kò báyìí fún kò báyìí sókè ìpáfà kan ní wọn wa so irú nǹkan báyìí wọ́n wá pọ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn eléyìí náà kíyèsí níbi àwọn díkìrì tá a fẹ́ máa ṣe káràbà sí àdìkárúgbà ìyẹn sí àdúrà kó ṣe rí bò àmáwọn èèyàn ń sí àdúrà wọn ṣe rí burúkú kí wá sí àdúrà tọ́lọ̀ tàbí ìrẹsì rẹ̀ ṣe rí bò wọ́n ti sí àdúrà ti fúnra wọn ni ẹ ti ń sàdúrà mùjáde kò fẹ́ sàdúrà ọwọ́ amúkọ́tò Ibrahim ọmọ sinidà ọwọ́ tuntun jù báyìí ìyẹn mọ́ ti ń fà o gbogbo tó bá ń fà ọmọ ìgbádùn ti sí o ọ̀rọ̀ tí mo ti ń sọ yìí tí mo ti mọ̀ pé ó ti ń kọ́ báyìí ó ti lé ní ten years níbọ̀ yẹn wà láìkù lọ́láàfíà wọn báyìí kò jọ òye kò jọ kan kò tẹ̀ lálàáfíà ẹjọ́ bá tó ní bámu tí ní tó tóbi ọdún mẹ́fà kan ẹ bá tó ní bíi ṣe ọ̀yẹ́ tó ń bí ọkùnrin hàn hàn ló máa ṣe náà. sọ àdúrà ló ṣe ló ṣe rí báyìí sáàdúrà lẹ́nu wa ló ṣe ìyá kan ó fún ọmọ rẹ̀ ọlọ́mọ wọn gbádùn ẹnjẹgẹlẹ kan ẹnjẹgẹlẹ kan wọn àwọn kílẹ̀ kíyèsí olóhùn kíyèsí ìyàfà lé wọn olófún aládùá kan ilé ìwé ìròkèlè yìí ò níná ẹjẹ rádà tètè tèè lọ́wọ́ gbé wá o ìtàbí yín sáré à fúnṣẹ́ ẹ̀bẹ̀rẹ̀ ni o ọlọ́run yóò játa bọ́ọ̀lù eré bí yóò ṣe ní yí báyìí eyín wọn sùn ẹ̀ rábẹ́ ọ̀fẹ́ fẹ́ ṣe yín ni kò ní sùn olóòmọ ń rí pé wàá bí àdúrà náà ní ṣe wọ́n ti ní ó tún lásán yóò ṣe kò ṣe àtúrà ó ti nílá jẹ pé lọ òun fi ń wọ ọkùnrin láti pé kí yẹn ṣe àdúrà complete seven days kó fojú kan ẹ wá ní onímọ̀ sí ẹran àdúrà tí ń ṣe nù èyí tẹ́ ní bùkátà bá yẹn lẹ́gbẹ́ fún lẹ́nu ní tó kó bá nu eléyìí tí kan pé ìyá kan lè ṣe ìyá pupa ìyá dúdú kan lè ṣe ẹ máa náwó tí ẹ kẹ́ ẹ ná kéèyàn ṣàdúrà kó mọ̀ fojú kan láàrin ọjọ́ méje. bóòlù sí ní yàwó èrè bóòlù sí ní máa wù àtẹ́ pé nǹkan ń ṣe. sọ àdúrà lóhun ti ṣe eléyìí ti ṣàdúrà níta ń pè ní àdúrà zikiri tí ààrẹ ta lè sọ púpọ̀ mùsùlùmí máa ṣe tọ̀ ní sẹ́rí búdàtà rẹ̀ ó ní tó bá wá látọ̀dọ̀ ànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam direct látọ̀dọ̀ ànẹ́bí tí <clears throat> tí ò sí agbá fọ abẹ́ pé wọ́n ó bù fọ eléyìí àwọn àbáwá kí ló fún àwọn àtúkárù yìí àwọn ayé àdìgbà ayé olérí àwọn sẹ́wù ni wọ́n fún sẹ́kọ́tì ló bù fọ nù nígbà wọn bẹ àpẹẹrẹ lẹ́yìn èyí direct ni tí ó sọ máa nàbí gbàgbé ànábì ló sọ eré lótọ́ nígbà wọn àtúkárù àti àmọ̀sí nìyẹn à ń pè léyìn fún àwọn abilala léyìn fún àwọn pankẹrẹ léyìn fún àwọn bisitibi àwọn fìlà àwọn lọ́wọ́ àsìkò ẹ̀ mọ̀ pé wọ́n lẹ́. tẹ̀ tẹ́ bá sọ àwọn ibi àwọn èsì kásìlá tó fún ọba wà láì èsì kásìlá burúkú wà láì nìkan tí wàá sí wàá sí ládùú alẹ́ bẹ́ẹ̀ rí ó ní ká máa fa yáka mọ́ẹ̀lì yá ìlọrin mo fọlọ́ múra yáka mọ́ẹ̀lì yá ìlọrin yáka mọ́ẹ̀lì yá ìlọrin àwọn àtàrà tún bínú wọn dùn kásá rẹ̀ ó tọ́nà ní wájú sàárẹ̀ òní ọmọ ọmọ sàárẹ̀ ìyá ọ̀fà olóòfò ọlọ́jọ̀ kókó jòkú kí ẹni kí ẹ̀rọ fàyà kà mọ́ ìyá Ìlọrin ìyá ni ìyàwó rẹ̀ jẹ́ lẹ́yìn náà. so abkar látọ̀rọ̀ ní Muhammad ó ní kẹ́tí àǹsọ̀ fún wa tóbi tá a ti lọ ni pé ó ní àwọn bíbí àmì ń wà àdáadáalẹ̀ tókẹ́lá tara abkar ló ti lọ àwọn ń ṣe àrí àwọn àlàyé akọ́mọ́ àwọn ìran àkọ́kọ́ náà àdùkárù wọ́n ní àdùkárù ó kú sí méjì lọ́wọ́ pilẹ̀ òun ní àdùkárù ti jẹ́ sí pé ó wà nù ṣẹ̀ríà àwọn ọ̀nà tí àdùkárù máa fi ń wá látọ̀nà nù ṣẹ̀ríà òun làkàlà ìfúnra wa yìí. pẹ̀lú gọ́lọ́ àmọ̀ tẹ̀síwájú wájú ní àti ìmọ̀wá sọ́dọ̀ lọ́wọ́ àìlà nàbí iná muhammadin wa aláàlú wa sàhábù wa sọ́dọ̀